ìfihàn orí kejìlá. àmì ńlá kan sì hàn ní ọ̀run obìnrin kan tí a fi oòrùn wọ̀ ní aṣọ òṣùpá sì ń bẹ lábẹ́ ẹsẹ̀ rẹ̀ adé oníràwọ̀ méjìlá sì ń bẹ ní orí rẹ̀ ó sì lóyún ó sì kígbe ní ìrọbí ó sì wà ní ìrora àti bímọ àmì mìíràn sì hàn ní ọ̀run sì kíyèsí i dragoni pupa ńlá kan tí ó ní orí méje àti ìwo mẹ́wàá àti adé méje ní orí rẹ̀ ìrù rẹ̀ sì wọ́ ìdá mẹ́ta àwọn ìràwọ̀ ó sì jù wọ́n sí ilẹ̀ ayé dragoni náà sì dúró níwájú obìnrin náà tí ó fẹ́ bímọ pé nígbà tí ó bá bí kí ó lè pa ọmọ rẹ̀ jẹ ó sì bí ọmọkùnrin kan tí yóò fi ọ̀pá irin ṣe àkóso gbogbo àwọn orílẹ̀-èdè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 nítorí ó mọ̀ pé ìgbà kúkúrú sáà ni òun ní. nígbà dragoni náà rí i pé a lé òun lọ sí ilẹ̀ ayé ó ṣe inúnibíni sí obìnrin tí ó bí ọmọkùnrin náà a sì fi apá ìyẹ́ méjì ti idì ńlá náà fún obìnrin náà pé kí ó fò lọ sí aginjù sí ipò rẹ̀ níbi tí a gbé bọ́ fún àkókò kan àti fún àwọn àkókò àti fún ìdájà kókò kúrò lọ́dọ̀ ejò náà ejò náà sì tú omi jáde láti ẹnu rẹ̀ wá bí odò ńlá sẹ́yìn obìnrin náà kí ó lè mú kí ìsun omi náà gbá a lọ ilẹ̀ sì ran obìnrin náà lọ́wọ́ ilẹ̀ sì ya ẹnu rẹ̀ ó sì fi ìsun omi náà mu tí dragoni náà tú jáde láti ẹnu rẹ̀ wá dragoni náà sì bínú gidigidi sí obìnrin náà ó sì lọ bá àwọn irú ọmọ rẹ̀ yòókù jagun tí wọ́n ń pa òfin ọlọ́run mọ́ tí wọ́n sì di ẹ̀rí jésù mú.